ìjẹ́ ó tọ́ kí a ṣiṣẹ́ ní FIRS Federal Inland Revenue Services níbi tí wọ́n ti mọ̀ ń gba táàsì fún ìjọba Nàìjíríà ìjẹ́ ó ká ṣiṣẹ́ náà. ẹ̀rọ tẹ́tù rẹ̀ oríṣiríṣi ni wọ́n gbà ńbẹ̀ ọmọ ń gba tójú ọ̀nà náà ńbẹ̀ tójú ọ̀nà náà ibi tí wọ́n gba oríṣiríṣi náà wọ́n gba tójú ọ̀nà ńbẹ̀ wọ́n gba àwọn mí náà ńbẹ̀ láti jẹ́ kó ń gba tójú ọ̀nà náà ńbẹ̀ àwọn ojú ọ̀nà olúwa ṣe fún gbogbo wẹ̀ tí wọ́n ṣe gbẹ̀mọ́ àwọn iṣẹ́ àgbéyà àwọn kan tí it's a well known fact pé àwọn ojú ọ̀nà olúwa ṣe fún wọn ṣe sí ìgbà wọn gbogbo ẹ̀ àbí mi wà ṣe fún àgbòwò wọn ní sọ sí àpò ìjọba. so ọdọ oúnjẹ taxes yẹn so that eh, àbí. so bracelet ọ̀tún máa rìn bẹ́ẹ̀ nípìnlẹ̀ kò yẹ kí wọ́n máa gba kí nǹkan so yìí wà tíjọba bá tọ́ba kápá pé kọ́ máa mójútó obìnrin kan báyìí fún rẹ̀ so yìí pé tíjọba náà ní àwọn tí wọ́n ṣètò ìlú so yìí bí ó ṣe máa dáná sí ọgbà so kì í ṣe pé dúkìá táwọn yóò ṣètò ìlú kì í ṣe pé lápò ń kálukú so látara ọ̀rọ̀ ọdún náà ni so látara nǹkan tí wọ́n mójútó náà ni so ní tí wọ́n sì tó ń kálukú sì wá tó wá ṣe ojúṣe tó wá ṣe náà ni tó bá jẹ́ pé náà nìyẹn pé tó bá ti rẹ́ tó tó tó jọyìn pé tó jọyìn pé òṣèlú pé bí ó ṣe dà kó wà lẹ́nu yẹn kó sì mọ̀ pé ìyìn ètà ti bẹ̀rẹ̀ rọrọ pé òun fẹ́ nígbà òun fẹ́ láwò wọn pọ̀ wọn wá sí ìlú ni wọn wá tọ́jú ìlú ni wọn wá ṣe pín dáadáa ẹ̀ ń sọ yẹn àtọ́wọ́ ẹ̀ṣẹ̀ ibi tọ́wọ́ pé ọba tọ́wọ́ pé ọba fẹ́ ṣe ọ̀nà òun wà náà tí ó fi tí ó fi di olówó lẹ́yìn àná ọlọ́run tí gẹ́gẹ́ bí kan sáàbì tó dáa kó ṣe business. ìlú. so ọ̀dà tó bá ti wá rí bẹ́ẹ̀ nǹkan tó jẹ́ kínní nípìnlẹ̀ tó tí nǹkan tó tó ọ̀rọ̀ ìlú bá ní ọ̀rọ̀ tó tó tó ṣe bẹ̀ so that ìmọ̀ tó yẹ pé ọ̀rọ̀ tí ń bẹ́ tó ṣe tó yẹ pé ẹni tó jẹ́ olórí ìlú táwọn gbé kaba yìí kalẹ̀ tó báyìí kalẹ̀ tí o sì ní ẹ̀jẹ̀ tí o sì kíni kalẹ̀ tí o sì jẹ soso tí o kálukó sì máa ṣàǹfààní ńbẹ obìnrin pé nítorí báyìí nìyẹn olúwa nítorí báyìí dọ́rọ̀ náà ní táàkì náà máa sàn táàkì ara fàní ẹni pé tọ́nà yìí bá bàjẹ́ wọ́n fi tún ṣe àbí ẹ ti dí pé ọ̀nà yìí ọ̀yẹ̀ káwọn ti tuntun là ọ̀nà tó pé ọdún mẹ́wàá ti kọjá lórí ẹ̀ lápèjúwe ọ̀nà tó ọdún mẹ́wàá ti kọjá lórí ẹ̀ kí wọ́n tún wú kí wọ́n tún káàbí ọ̀tí ẹ̀ lu kọ́là kan máa lù lè lè pẹ́ so ka so ka tó a sọ pé ẹtẹ mi ò so kòtẹ odò tó kò lè jẹ odò tó kò lè jẹ so ka tó a sọ pé tó ẹkọ náà bá ń bàjẹ́ tó ẹ pé irú eléyìí tó ń dà wọn pé látà pé kò sọ̀rọ̀ tó tó nílùú tí wọ́n fi ń túnṣe kò sí tó bá níbẹ̀ àǹfààní ló náà ni òun ni túmọ̀ ọ̀rọ̀ àwọn onímọ̀ náà òṣùwọ̀n náà wọ́n fi kọ́ àti pé pé nọ́rọ̀ rọ̀ ráyé àbí nọ́rọ̀ ìmọ̀ mọ̀nú tó ń bè maslaha nọ́rọ̀ ìmáàmí ọ̀mọ̀nà tó ń bèèrè mọ́sàáhà tó lọ́rí bá jẹ́ lórí tó dáa tó fi ẹ̀pẹ́ tó bẹ̀rẹ̀ lọ́wọ́ bá gbọ́ kàtí ọmọ wò sóye tí ó máa gbé kàwé nǹkan tí ó jẹ́ tí ó ní papọ̀ tí ó ní ṣe pẹ̀lú àǹfààní dòdòdò ni àǹfààní dòdòdò wọn náà tó ń bèèrè mọ́sàáhà mọ́sàáhà mi àyà mọ́sàáhà ti láhàn mà kéde pé mọ́sàáhà rẹ̀ kéde wáfà níta rẹ̀ tó máa dìvẹ́lọ́pù àpò rẹ̀ sóye kìí sì nù tó tí ó máa jẹ́ àǹfààní dòdòdò nínú àná wọn kọ ẹgbẹ́ àwọn aláṣọ gbèrú kọba àwọn kàlàkùn sí tó bá nígbà pẹ̀lú mọ́jẹ̀mú tí ọba sí ọ̀rọ̀ tó tó nù mọ́tàlá bá tó tó lù kẹ́rù náà bàdá rẹ̀ fún ilé ọlọ́run bá nìkan yóò sì jogún ẹ̀ fún ìwà ó sì pinnu báyìí sọ kílá tán sáré máa dọwọ́ lọ́wọ́ lọ́wọ́ kálukú ìgbà tó pé irú pé kò sọ̀rọ̀ tó tó lù wọ́n sì pé àbí ibi tí náà tí ìjọba náwó sí ṣe kínní sọ̀rọ̀ ó ti kẹta tayọ tó wà lọ́wọ́ ó jẹ́ ìjọba ọ̀tún wá sọ pé ọ̀rọ̀ sí ọ̀rọ̀ tọ́lọ̀ sí fún kọ̀ọ̀kan yàtọ̀ síra wọn a sì máa fi tàwọn alómi yókù bí káàkiri máa ń dá lóbi máa sì kiri bẹ̀rẹ̀ àwọn olóòtú àwọn olóòtú àwọn lórí ìbomi àbí kìíní so wọn ò lọ́rọ̀ tó àwọn lómi pẹ́pẹ́ àìrórí ọ̀pọ̀lọpọ̀ àyẹ̀ nílò mi nàdé kí àti selfishness àti greatness ń dààmú wọn selfishness eh, ojú òkúrò àti kíní àti ìmọ̀tara ẹni nìkan so ní ọjọ́ kí nǹkan ṣe pé kí ní ọjọ́ kí nǹkan lọ́dọ̀ wọn tẹ̀lé pé báwọn ọdún yẹn ṣe gbẹ̀tẹ̀ hmm. ní ọ̀rẹ́ kan ní sábà ní ìkànnì tó so sórí wa so that nǹkan yẹn tọ́ pé àlẹ́mọ́sí pé tọ́sí bí wọ́n bá táksì wọn jọ kákọ́ wò pé kí ni òfin stamp kí ló òfin kẹ́sọ̀ hmm. nípa kan báyìí so that níbi táwọn ti ń dáhùn wọ́n ti ń wúlò fúnra wọn wọ́n ti ń wúlò fúnra wọn àwọn ẹlòmíì tí ń ṣiṣẹ́ tẹ́ pẹ́ńsì àwọn táksì pẹ́ pẹ́ kí ni so náà ti gbà kó kó tó that dọ̀tọ́ òun náà ríṣẹ́ òun náà láti máa san fáwọn kan láwọn ìlú yẹn táwọn ṣe nǹkan fi ń sọ bá tí wọ́n fi but àwọn tọ́lọ̀ kẹta náà ṣe bẹ̀ kí lọ́kẹ́ta tá a ti máa ṣe so àwọn nígbà tí máa ṣe dúró kẹta so so kọ́ máa jẹ́ kó gbàtà pé ọba ń fò lórí ọjà pé àwọn sáà ń complain náà yẹn ńláńlá wa ọjà kí táàkì san wọn pọ̀ jù ṣé wọ́n ń san so ṣé wọ́n ń san so that ọlọ́run kọ́ ṣàánú wa so kọ́ máa jẹ́ pé ojú ọ̀nà tí a fi nìyànjú wa lákàmọ́ wa san so kò lè dá rárá torí pé ní obìnrin tó bá jẹ́ olórí fẹ́nìkan kọ́dà baálé ní ọ̀dọ̀dẹ ládọ̀dẹ rẹ̀ tí ọba ṣe dọ́dọ́ bá lè kókó mọ́ àwọn ìyàwó àtàwọn ọmọ ẹ̀ wọ́n ti tọ̀ so ọlọ́wọ́ bọ́ yóò bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀ ọlọ́wọ́ bọ́ lè kókó mọ́ gan ọlọ́wọ́ bọ́ yóò fà nira fún ìyànà ọlọ́wọ́ bọ́ dẹ̀ ńlá sí ọlọ́kọ́sà ni so so man istariya allahu ra'iya sama shaqa alihim shaqa alaihi akama kọlu nabi sallallahu alaihi wasallam so ọjọ́ nìkan tó ń bá fi àwọn kan sábẹ́rẹ̀ kọ́dà kọjá pé ìyàwó àtọmọ nìkan ṣe àbí baálẹ̀ àbí kí àbí dókítà sọkátà sọ pé sọsọ àlẹ kókó máa wọn wọn náà bá ṣe kí ni àwọn náà ní mọ́ra ẹ̀ ní kékeré o ṣe wọn náà bọ̀ ní sọ̀rọ̀ ẹ̀ ní jẹ́ kò ní sí rọrùn láyé bí kátàlù kó lẹ́kọ̀ọ́ yàmà kọ́nà kọ́ṣe àmọ́ náà kọ́ṣe wọn bẹ́ẹ̀ ṣe wọn. tán bá ń gba àwọn kìnìyàn tán bá ń gba àwọn kìnìyàn gan náà ṣe ọ̀rẹ́ tí wọ́n fi máa kí wọ́n máa fi tún àwọn kan tí wọ́n ń gbà fún ṣe gẹ́gẹ́ kókó tó máa lọ sí ibi tí ọ̀tọ̀ sóye ibi tí àwọn ọ̀nà tí ò sí irun bí àwọn táṣì ìrìn ọmọ àwọn ẹran máa bèrè pé kí ló dé kí ló tó fi rí báyìí kí ló tó fi rí báyìí kí ló tó fi rí báyìí. sanwó ni ọ̀nà ìdá. sọ̀rọ̀ ọ̀rọ̀ nǹkan bẹ̀tẹ̀ pé tẹ́ bá lọ sáwọn ọjà kan níbí sọ̀rọ̀ mo máa bẹ̀rẹ̀ pé wọ́n sọ̀rọ̀ ẹgbẹ́ nìkan pé ẹsẹ̀ ẹ̀ ń gbọ́ tábà kọjá ń bẹ ẹ̀ gbọ́ lọ wa pé káàkiri kan ọ̀nà ní bàjẹ́ ìlú bẹ̀ ẹ̀ ń kọjá lórí ẹ̀ ń kọjá lórí ẹ̀ fún mi kẹ́ ẹ̀ sì gbọ́ lọ́wọ́ ara ẹgbẹ́ mọ́tò kọjá ọ̀nà ó ní àyàfa àwọn náà kọ ó ní káwọn kan fara ṣẹ́ ni àtàwọn ibi tó ń lọ so gbọ́dọ̀ ká máa wọ̀ dà so gbogbo tó bá ń jẹ owó lọ́nà tí ò tọ́ so kọ́ máa pé òun jẹ iná ọlọ́run ọ̀bà ni kọ́ máa kọ́ ṣe wa ń so ọpẹ́ ọyá padà pọ̀ o kọ́ máa jẹ pé ibi tí ó ti wá pọ̀ tí ó fi rọ́pò ẹ̀mọ́ tó fi san padà ní o so ọba ṣe láyé tàpá sí àkèyàmà ṣe ilé ayé ìsinmi níwọ̀n bá sọ́run kọ́ sọ́run wọn. tọ́jà pé ọba ṣiṣẹ́ tiẹ̀ tọ́jà pé ọba ṣiṣẹ́ iṣẹ́ hmm. tiẹ̀ bá ní tí ò ṣiṣẹ́ tí ò sì ranù tí ò sì tí ò dá mẹ́ tí ò sì bá wọn pín kókòkò náà ní sọ̀rọ̀ orí ìró èyí tí wọ́n mú lọ lé lónìí èyí tí wọ́n sọ̀rọ̀ ọjọ́ ẹlòmíì tó yẹ pé bá fẹ́ kọjá òmìnira àwọn ọmọ yìí náà yẹn ti máa ń ṣe lẹ́tọ́ ní ara àwọn oníjà tíkẹ́tì yín lónìí ìwọ náà dáwọn síbẹ̀ máa pé rárá o ẹ má ṣe bẹ̀ fún mi torí pé kì í ṣiṣẹ́ rẹ wọ́n jọ síbẹ̀ ìjọba jọ síbẹ̀ kò ṣiṣẹ́ ni bí kí n sanwó ẹ kí n mọ̀ sọ́dọ̀ yẹn ti sọ́dọ̀ fún yàn wọ́n máa sọ́dọ̀ fún mi níbòmí kọjá lónìí oṣù bẹ̀ kọ́dà tó wájú ọjọ́ sunday lónìí sunday ni ṣe tẹ́sán wà ń bẹ̀ kò jọ́ tẹ̀ mọ̀ ṣiṣẹ́ kò jọ́ tẹ̀ sì sọ pé tíkẹ́tì ẹ̀ tẹ̀ jà fáwọn yẹn ni kí lẹ́ sọ fáwọn ìtàn gbé yín soso ya àwọn láti sanwó wọn náà má gbá ọmọ kò sanwó dókítà bá ṣe bẹ́ẹ̀ wọn náà ràn wọn lórí aburú ni sọ̀rọ̀ kán kálukú ṣe dúkìá kó ṣe tó bẹ́ẹ̀ kó ṣe sọ̀rọ̀ náà kó ṣe àmọ̀nà wa. ẹ tẹ́ máa wọn tán sọ ọlọ́pàá tán ṣe sọ́jà tán ṣe bẹ̀ ṣe gbogbo owó tí ọba dà tán máa dà ẹni tó bá ṣojú ṣe tó ṣe kó ṣe kò lẹ́sẹ̀ ẹ má fún lówó tí ọ̀tọ̀ kọ̀kọ̀ ṣe wà ọlọ́kọ̀ṣàmọ̀nà